kò tó ohun para ẹ̀ sí kò sì tó ohun téèyàn ń pokùn tó sí ẹ ṣáàjì á ṣe sùúrù ká sì nígbàgbọ́ nínú ọlọ́run ẹlẹ́dàá. Hmm. ètò tẹ́ fẹ́ wò yìí òun náà ni ọ̀rọ̀ tó ń lọ láti ìkànnì BGI TV bàbá gbàgede mọ̀ tẹlifíṣàn látẹnu èmi ọmọ yín náà ni aláwìyé adébáwá sàbúrì ọmọ bàbá tíṣà lábẹ́kúta ẹni tí gbogbo wa mọ̀ sí bàbá gbàgede mọ̀ mo rò pé fídíò tí ẹ wò ní ọ̀sán yìí kí lẹ̀yin rí sí báwo lẹ ti rí sí bó bá jẹ́ pé mo sọ tẹ́yìn ò nífẹ̀ẹ́ síbẹ̀ ẹ fi ṣoṣù kẹ́ fi para ẹ mọ̀ póòtọ́ ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ni ló ṣe máa ń rí bó ti máa ń rí nù bákan náà ni pé àwọn ohun tí àwọn tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí lórí ọ̀rọ̀ fúlàní agbénipa jẹ́jẹ́ mọ̀ pé kì í ṣe lásán ó ní nǹkan kan tí wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀ ni kí ni wọ́n fẹ́ gbà fúlàní sọ pé àfi lá àfi káwọn gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa ọmọ yorùbá sọ pé. So kò jọ rárá o ilẹ̀ bàbá wa ò ṣe nǹkan tẹ́nìkan kàn lè dìde tó kàn wá lè gbà lọ́wọ́ wa ṣé mọ̀ pé Yorùbá sọ pé a kì í gba àkàtà lọ́wọ́ akitì ilé bàbá a kì í gba ilé bàbá ọmọ lọ́wọ́ ọmọ bó ṣe wà yìí àwa Yorùbá la nílẹ̀ Yorùbá ilẹ̀ tí àwọn bàbá bàbá bàbá wa jogún fún wa ni àwọn bàbá bàbá bàbá tiwa náà jogún ẹ̀ àwọn bàbá bàbá wa náà jogún ẹ̀ àwọn bàbá tiwa náà wá jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wọn táwa ọmọ wọn náà jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá tiwa bó làwọn ọmọ tiwa náà ṣe wá tó jogún ẹ̀ padà lọ́wọ́ wa òní ń tà jà fún ṣùgbọ́n tí fúlàní bá ti lọ gbà lọ́wọ́ wa nísìnyí bíi tí wọ́n ṣe nílẹ̀ haúsá ẹ lè rọmọ haúsá kan nílẹ̀ haúsá kan tí ó sọ pé òun jọba lẹ̀ haúsá rárá o ọmọ fúlàní ni ìjọba ń bẹ̀ ẹ ṣe gbọ́ tí wọ́n ń pè wọ́n ní emir àwọn nígbà tí wọ́n gbalẹ̀ ilẹ̀ haúsá tán àwọn ọmọ tiwọn tí wọ́n fi rọ́pò ni wọ́n jọba ń bẹ̀ dọ̀la òun náà ni tsunami yẹn tó kó wọn nílọrin nípínlẹ̀ kwara ló fi jẹ́ dọ̀la ọmọ fúlàní náà níjọba irú eléyìí náà làwọn fẹ́ kó jẹ́ kárí ilé aṣọ ní ṣúgà nílẹ̀ yorùbá ṣùgbọ́n láwọn ọba ò ní fún wọn ṣe a ò ṣetán láti fi ilẹ̀ bàbá wa lẹ̀ fún fúlàní láti gbà mọ́ wa lọ́wọ́ kò jọ o ohun tó tí mo rí ni pé lẹ́yìn ikú àwọn lọ́balọ́ba ní èkìtì <laughs> àwọn ará èkìtì ti di ojúlalákàn fi ṣọ́rí ń bẹ̀ o wọ́n ti di ojú lalákànfin sọ́rí kódà bí èèyàn rìn bẹ́ẹ̀ sì bí òmò rìn tí ọwọ́ bá tó o ohun tó yẹ kí gbogbo àwa Yorùbá náà ṣe leléyìí kóníkálùkù wa kápá kìtì mọ́ra kóníkálùkù náà di ojú lalákọ̀fin sọ́rí ká di fìjìláńtẹ́ tádẹ̀ má rí àwọn agbẹ́yìn bọ̀bọ̀ jẹ́ láàrin ọmọ Yorùbá tí ó máa ṣe papọ̀ pẹ̀lú Fúlàní afẹ́ akọ ó ń ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá o ṣé báwọn ọmọ yorùbá méjì kan ni wọ́n mú jọ́sí tí wọ́n lọ bá wọn rọtí bá wọn ra kọ̀ọ̀kan wá bàbá àgbàlagbà kan ni wọ́n mú láìpẹ́ yìí wípé òun náà ó tún jalágbàtà wọn ó tún gba agbódegbà wọn kò wá sẹ́ni tó lè sọ tìyẹn ṣé yorùbá bọ̀ wọ́n ní orí yeye ní mògùn tàìṣẹ̀ ló bọ̀ bàbá yìí lè mọ̀ ń pa ẹ̀ ó sì lè má mọ̀ ń pa ẹ̀ lóòótọ́ àmọ́ tí ò bá mọ̀ ń pa ẹ̀ orí á tó dá bàbá yìí lẹ̀ láìpẹ́ àmọ́ àwọn tí wọ́n mú tí wọ́n confam tọ́jọ́ ọmọ Yorùbá tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fáwọn Fúlàní àwọn yẹn fẹnura wọn jẹ́wọ́ jẹjẹ́ mọ̀ páwọn míì náà tún sì ń ṣe bẹ́ẹ̀ láàrin àwa Yorùbá tá à ń gbẹ̀bọ̀dẹ̀ fúnra wa ta ló lè sọ nígbà tọ́wọ́ bá tó wọn tán ara àwọn kọ̀ọ̀kan tí wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́ o kò rí bẹ́ẹ̀ o <laughs> èmi a máa sọ kínní kan gbogbo ìgbà pé àlejò tó wọ̀lú tó nawọ́ sí sàárè àfọ́jú ó lọ́wọ́ kò nílé nú ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá káàkiri náà lọ́dọ̀ àwọn Fúlàní ṣé bẹ́ẹ̀ náà ló ṣe wá jẹ́ pé Fúlàní mọ̀ ń palẹ̀ Yorùbá tó tó bẹ́ẹ̀ lóòótọ́ o àrọ́ ọmọ fúlàní tó ti bá wa gbé ti pẹ́ kódà bí ni wọ́n bí sí kò níyàwó lẹ́nu ibi ni wọ́n gbé ẹlòmíì ni wọ́n gbé ìyá ẹ̀ níyàwó sí ibi nìyẹ́ ẹ̀ ti ṣe kékeré ibi nìyẹ́ ẹ̀ dàgbà sí ibi ni wọ́n gbé ìyá ẹ̀ níyàwó sí ibi ni wọ́n lóyún tiẹ̀ tí wọ́n bí sí òun náà ti wá gbọ́dọ̀ bá sí eré sí eré kódà accent ẹnu ẹ̀gbọ́n adẹ́tí Yorùbá ẹ̀ lè mọ àfi tó bá sọ fún yín pé òun ò dẹ̀ kì í ṣe yorùbá fúlàní lòun o àìmọye wọn tí mo ti bá pàdé kódà ẹ jẹ́ àfi ẹnu ká dákẹ́ àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àfi tán bá fẹnu wọn wọ́n ti kódà arínú wọn ti ń kéwì kò ní yà wá lẹ́nu arínú wọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó sì jẹ́ àwọn àṣàmọ̀ tó bá ń pa lẹ́nu tó jẹ́ àwọn èdè tó ń pè lẹ́nu láyé ẹ̀ lè sọ pé fúlàní ni wọ́n anilára wọn ti ń kéwì tó já kéwì ni tó sì jẹ́ pé àwọn ẹ̀ṣà àwọn ẹ̀dọ́ kí Yorùbá lẹ́ẹ̀máa gbọ́ lẹ́nu wọn irú àwọn ẹni bẹ́ẹ̀ tó bá wá gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá ṣé èèyàn ò ní máa sọ pé ọmọ Yorùbá ni wọ́n. eléyìí la fi ń bẹ lọ́hùn pé kó kó wa yọ ṣùgbọ́n káwa tá a jẹ́ tòótọ́ tòótọ́ ọmọ Yorùbá náà káwa náà má gbàbọ̀dé fúnra wa ẹ wo tó ṣẹlẹ̀ lẹ́kìtì. wọ́n ti wọ́n wá ṣọ́ra wọn gidi ẹ tó ṣẹlẹ̀ ọba kìíní ọba kejì ẹ ní Kwara Èkìtì ìyẹn náà wọ́n tún fi lánu kódà wọ́n tún lọ wọ́n tún lọ pọba sínú oko kí ni ká wá sọ eléyìí ló wá fà tó jẹ́ pé béèyàn bá rìn bí ó bá mọ̀ rìn nílùú Èkìtì nísìn tọ́wọ́ bá tó láyé ẹ̀ kò ní gbàgbé o ọwọ́ tó arákùnrin kan láìpẹ́ yìí arákùnrin yìí àwọn èèyàn sọ níbẹ̀ wípé agbódegbà ló jẹ́ fáwọn Fúlàní ó wá báwọn fúlàní ra nǹkan nígboro ni torí báwọn fúlàní nísìnyí ìbẹ̀rùbojo ni wọ́n wà nílùú èkìtì àti ondo state nípínlẹ̀ ondo àti ìpínlẹ̀ èkìtì bọ́wọ́ bá tó kọ̀ọ̀kan nú wọn lọ́wọ́lọ́wọ́ à wàhálà ni o olófà tó fi jẹ́ pé à ń rí nínú ọmọ yorùbá tí ń jáde lọ́ọ́ bá wọn ra àwọn nǹkan tí wọ́n bá nídìí arákùnrin tọ́wọ́ tó yìí nípínlẹ̀ Èkìtì wọ́n bá ta lọ́wọ́ ẹ̀ wọ́n bá gàárì wọ́n bá rẹsì wọ́n bá ṣù wọ́n bá àwọn oúnjẹ tẹ́nu ń jẹ ó sì de ògùn mọ́ra ó dìgbà apá ògùn gan mọ́ra ni àwọn èèyàn ní dájúdájú wọ́n lágbódegbà ló jẹ́ fún Fúlàní tó sì jọmọ Yorùbá nígbẹ̀yìn náà bá wo fídíò yìí bẹ́ẹ̀ bá wò ó ẹ jẹ́ ká jọ wá sọ kí ni tó tẹ̀yìn náà rí sí sí abẹ́ kọ́mẹ́ǹtì ṣé lóòótọ́ larákùnrin yìí jẹ́ agbódegbà fún fúlàní ni àbí n ti ń sọ lẹ́nu àbó òótọ́ ni ẹ jẹ́ àjọ débẹ̀. Thank you lọ́yàwó mi ló dájà yẹn ló dájà yẹn kò mọ́ mi dájà yẹn kò mọ́ mi dájà yẹn. ẹ̀sùn dání ẹ̀sùn dání. kí ló jẹ́ ìgbẹ́? ìgbẹ́ ẹ̀mú dání. gbàdágà yẹn gbàdágà yẹn má fún mi dání. kọ́mọ́ mú kú ọ ẹ̀ sùn ọ nínú ọ̀rọ̀ ẹ̀. ọ̀dọ̀ ọmọ mi ni mo ti bọ̀ ìpele ìpele kí n kàn fáàmù. bàbá ìfọ̀pálẹ̀ yóò. ẹ jẹ́ kí ọ̀rọ̀ sọ tó báyìí. ẹ jẹ́ kí àjọ tó ṣẹlẹ̀ báyìí. ẹ jẹ́ kí àwọn kábíyèsí ọ̀rọ̀ sọ tó báyìí. alàgbà kí ló ń fò ògùn ọrùn ẹ̀ ṣe? ẹ̀jẹ̀ dúró ẹ̀jẹ̀ kábíyèsí bọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀. ẹ ọ̀ya kí ló ń fi ṣe kí ló ń fi ṣe. jésù. tàbí mi àti ìyàwó mi wà lẹ́kìtì ká tó lọ sọ́dọ̀ mọ́. kí ló ń fọ oògùn iṣẹ́ mu sọ fún ẹ. ìṣọ́ra ni ó ṣọ́ra. ẹ kí lè lè dúró fún mi. ṣé mo ṣe mú ìyàlẹ́lẹ́ yìí ni. àwọn ológun mo ti jáde lóòótọ́ tọ́ ọmọ mi méjì ló wà lọ́sùn ìkan wà níbí ni mo lè pe ìyàwó mi kẹ́ ìṣọ́ra ìṣọ́ra ni kẹ́ẹ̀dẹ̀ lónìí o ìṣọ́ra ó yá kí ni kí lè lè dúró fún eléyìí tó wà lókè kí ló dúró fún. ìmúfù tá kí ló dúró fún torí oògùn tó wà ń bí báyìí torí oògùn tó wà ń bí báyìí tọ́ba kalẹ̀ wa oògùn tó wà ń bí tí mo kalẹ̀ wa two three four gbogbo oògùn wọ̀nyí tó dì í ó lé ní ó lé ní fifty. ọjọ́ síbi tó ti ń bẹ́ sọ̀rọ̀. ọjọ́ síbi tó ti ń bẹ́ sọ̀rọ̀. oògùn lé ní fifty. ọdún fún ọ̀yẹ̀yà ṣèkan báyìí ọ̀yẹ̀yà. fọkànbalẹ̀ fọkànbalẹ̀ fọkànbalẹ̀. bọ́ọ̀lù ẹni sùúrù máa fẹ́. fọkànbalẹ̀. máa bọ̀ máa kúrò kúrò bọ́ mi fọkànbalẹ̀ balẹ̀ torí kí ló ṣe ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀yà rẹ lébè nínú ọgbẹ́ ìwà imú àti gàrí àti yọ. mo pè mo ní mo ń bọ̀ máa mo wá ra oúnjẹ ọdún láìka láì mo lè pé òun ṣọ́ọ̀ṣì mo lè pé bẹ́ẹ̀ lánàá o ẹ lè béèrè lọ́wọ́ ẹ jọ. ẹ jọ tí mo fẹ́ ata epo eyọ yìí. mo ra mo ata epo eyọ yìí. bẹ́ẹ̀ mo gbé lọ lé ni. o ń gbé lọ. ọ̀dọ̀ yàrá ẹ ní. kírìmù wà bẹ́ẹ̀. kí ló wá dé kí ló wá gbé ẹ dọ́ra. ẹ máa gbọ́ ìgbà tí mo lọ mo sọ fọ́ọ̀sì mi dànù ẹ máa gbọ́ o mo wá explain fún àwọn oníṣọ́ọ̀ṣì yẹn wọ́n wá ní pé kí n padà sí conference àwọn ló wá fún mi one thousand láàárọ̀. ìkan tó ṣẹlẹ̀ báyìí pé ìbẹ̀ mo lọ ẹ jẹ́ kí ìpèjà wọn. ọ̀rọ̀ sọ̀rọ̀ lójú kábíyèsí ọ̀dọ̀ kábíyèsí ló ti kọ̀ ìkan tó sọ yàtọ̀ sílẹ̀ yìí kí ló ṣe é. alàgbà alàgbà kéṣùrù kéṣùrù ìkan tó ṣẹlẹ̀ báyìí ni pé ìkan tó ṣẹlẹ̀ ni pé àmì mẹ́ẹ́ tó rí ọmọ ìkan tó ń ṣẹlẹ̀ lẹ́kìtì kọ́rẹ́ǹtì àdúrà wa ló ń gbà ìgbà tá a bá déwájú ìgbà tá a bá déwájú àgbọ̀mẹ ìgbà tá a bá déwájú àwọn tóun ti jẹ́ fún àwọn tóun ti jẹ́ fún àdárúkọ wọn wọ́n rán ẹ iṣẹ́ ni alálẹ̀ èkìtì ló mú ẹ alálẹ̀ èkìtì ló mú ẹ lórí gbogbo ilé tó wà lára yìí èmi gan mo bóra mi lọ́ba òlú mẹ́lòó fi ti gbogbo. kí ni mo sọ ní ìkan. èmi náà mo bóra mi lọ́ba ah, òlú mẹ́lòó fi ti gbogbo. ẹgbẹ́ tí lélẹ̀ rẹ̀. ọ̀rọ̀ fàdé yìí olóró mo fi lúró ooru. kí ni mo sọ ní ìkan. ọdẹ èmi gan mo bóra mi lódìdí ọba mẹ́lẹ̀. mo bóra mi lọ́ba òlú mẹ́lòó mẹ́lẹ̀làjẹ́ ògìgún eh? kí ló orúkọ ẹ ọpẹ ọpẹ kọgbọsì ọkàn fún wọn náà. orúkọ àbá rẹ gan. ẹ pé ṣé ó ń fi ọbẹ̀ ìwé náà ní báyọ̀fíìsì náà. orúkọ àbá rẹ. ẹ̀wọ̀n báyọ̀fíìsì náà. ẹ̀fún ẹ̀fún dání ẹ̀fún dání. ọ̀fíìsì náà. ẹ̀fún dání. ẹ̀fún dání. ọ̀dẹ́ ni mo ti ń bọ̀ ọ́. ẹ̀ẹ́dì ń sìn rí mo ti ń bọ̀ yìí ní ìṣe ẹ̀yìn ọmọ èkìtì ọmọkùnrin tẹ́ ń wò lẹ̀ yìí ọmọkùnrin tẹ́ ń wò lẹ̀ yìí ọmọkùnrin tẹ́ ń wò lẹ̀ yìí ọ̀rọ̀ aláti mú láàárọ̀ yìí o onítọ́pẹ́ lórúkọ ọmọ Ìkọgòsì àwọn oògùn tábàláyà ẹ̀ ní ọ̀bẹ ọ̀bẹ dága tó fi ń ṣòro ọ̀bẹ aṣòro tó fi ń tó ń lò kiri nìyí ẹwà gaari gaari atarojo pọ́ọ̀tù epo atajọ ògbóra ẹ atajọ ògbóra ọlọpàá o abẹ́yàdó bá ẹ̀fọ́ ọlọ́pàá báyìí abẹ́yàdó bá ẹ̀fọ́ ọlọ́pàá abafẹ́ àdóba ẹ̀fọ́lọ́pàá o ọlọ́pàá ló wà lọ ṣe ìwádìí wọn lórí ẹ̀ ọlọ́run á bá wa àdúrà wa ló gbà lẹ́kìtì ọlọ́run á bá wa tú àṣírí wọn ọlọ́run á bá wa tú àṣírí wọn ẹ̀wọ́ ọmọkùnrin ẹ̀wọ́ ọmọkùnrin ẹ̀wọ́ ọmọkùnrin alẹ́ bó sùn ẹ̀wọ́ ọmọkùnrin tọ́pẹ́ lọ́rùkọ rẹ̀ tọpẹ́ lórúkọ rẹ tọpẹ́ lórúkọ rẹ. jákèjádò àgbáńlá yé tí wọ́n ti dùn láti kẹ́kọ̀ọ́ gboyè níbẹ̀ lórí ìkẹ́kọ̀ọ́ bíi medicine nursing pharmacy law computer science àti any engineering course humanity and administration course àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pápánpárí rẹ̀ màdé scholarship available bẹ́ẹ̀ ni ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí àwọn ìkẹ́kọ̀ọ́ bíi nursing pharmacy radiology medicine àti dental medicine tó o bá bá wà ní ìrìn àjò papọ̀ ó di dandan kí bàtà rẹ dún kókó kà gba FOX SLS able travels and tours ìrìn àjò ìkẹ́kọ̀ọ́ lọ sórílẹ̀-èdè China kí wọn náà di ọ̀jọ̀gbọ́n fún ẹ̀kúnrẹ́rẹ́ nípa àlàyé ìrìn àjò lọ sí orílẹ̀-èdè China nípa ìkẹ́kọ̀ọ́ yìí ẹ lè kàn sí ọ́fíìsì FOX SLS able travels and tours eléyìí tó wà ní twenty three b tókẹ́nù road òkè ìjẹun Abẹ́òkúta Ògùn state ẹ wá fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀lú ẹ̀lú wọn dè é ẹ̀yin tẹ́ wà lórílẹ̀-èdè Philippines ẹ lè pè wọ́n sórí ẹ̀dọ́ ọ̀bánisọ̀rọ̀ yẹn plus six three nine six nine three five five zero one six seven ẹ̀yin tẹ́ ẹ wà ní Mauritius. ẹ lè pè wọ́n tó rí ẹ̀rọ ìbánisọ̀ méjèèjì plus two three zero five eight four six one zero nine six ẹ̀yin tó orílẹ̀-èdè Nàìjíríà yín náà mẹ́sùn lé o ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀ méjèèjì plus two three four nine zero five five zero five two four seven two èmi àti yín bàtà wá gbọ́dọ̀ dún kónkónkà orílẹ̀-èdè China yá o láti lọ kẹ́kọ̀ọ́ gboyè. bẹ́ẹ̀ bá lọ wọ́n ń fẹ́ jọ̀pọ̀ lọ́wọ́ tó lọ́wọ́lọ́wọ́ yìí ohun tí ó ń ṣẹlẹ̀ nílùú Èkìtì ó jẹ́ nǹkan tó jẹ́ ó dùn mọ́ èmi nínú Yorùbá ní Yorùbá ní bínú ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kán ná aburú tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ìgò kan kì í fọ́ni lépo lẹ́ẹ̀mejì ohun tó ti ṣẹlẹ̀ táwọn ará Èkìtì ti rí ó ti jẹ́ kójú wọn là gbogbo ilẹ̀ Yorùbá náà ni káwa náà wà papọ̀ bẹ́ẹ̀ kóníkálukú dìtà mí pé tẹ́rìtì tèmi mo fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ tẹ́rìtì tèmi o ẹ wo bí gbogbo wọn ṣe ṣùpọ̀ bí wọ́n ṣe ṣùgbà nígbà tí ọwọ́ ìyá bá dùn gbẹ̀mí ṣe rí sí tọwọ́ ìyá bá dùn dáadáa ó sì máa jẹ́wọ́ ó lọ repo ó ra ta ó ra àwọn nǹkan jíjẹ tó fẹ́ fi tó lọ bá ẹni yẹn rà wá. tí ọmọ yorùbá náà bá ń bá wọn ṣe ń tà ń ṣe kí la fẹ́ gbà bẹ́ẹ̀ èló ni wọ́n fẹ́ èló náà fẹ́ fún wa tó fẹ́ dàbí. lóye jẹ́ gbàgbọ́ lọ́ba ẹ̀yin lọ́ba lọ́ba lóye lóye you people must get your act together àsìkò rèé tá a máa take action àsìkò ní tá a máa take action Sunday Igboho ti wá ó ti ṣe tiẹ̀ bágbára ẹ̀ ṣe kà á pẹ̀lú ẹ̀ náà kò tún sọ pé òun ò ṣe mọ́ ládùúrú gbogbo tó fojú winá lọ́wọ́ ọmọ Yorùbá because èmi lè sọ pé ó fojú winá lọ́wọ́ ọmọ Yorùbá torí Yorùbá ló ta síta. Si tó bá jẹ́ lòmíì ni níṣẹ́ ló yẹ kó sọ pé tó tọ́lọ́ ti jàjà yọ mí ibi tí mo bá dé ìmọ̀ dúró ná bẹ́ẹ̀ tí kò sọ bẹ́ẹ̀ o ṣé ẹ mọ tó bọ́ sọnù lọ́wọ́ Sunday Igboho ìyá ẹ̀ lọ sí fámìlì ẹ̀ lọ sí fámìlì ẹ̀ ní àfa àtàdògán tán pa yẹn bí ìpáwọn méjì yẹn ò tó ìyá ẹ̀ tún lọ sí ah, ìyá lára ọmọ ṣáà mọ̀ túmọ̀ ẹ̀ ṣáà ẹ jẹ́ máa kọ́kọ́ fi àsìkò yìí kí n fi kí bàbá wa Bánjí Akíntóyè wípé happy birthday bàbá bó tiẹ̀ jẹ́ kó ti wà belated yà ọjọ́ sátọ̀dé ni so mo kí wọn kú happy ninety eight eh, happy eighty ninth birthday ọdún mọ́kàndín ní àádọ́rùn eighty ninth birthday mo kí yín pé lágbára ọlọ́run ọba mo ṣe ládùúgbà pé lágbára ọlọ́run títẹ̀ mí ẹ gbé yorùbá flag dàdé báyìí nígbà náà ẹ tí ì ní dèrò nù sàárè pẹ̀lú òkú ọlọ́run ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ ti fọwọ́ páwú ná ẹ ti ń fèrè kìjòbì ẹ wàá fi jẹ pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ páwú pẹ́pẹ́pẹ́ èmi náà àdàgbà máa dógbà àti gbẹ̀yìn tẹ̀ ń wò mí àti gbogbo wa ilẹ̀ yorùbá àsìkò onífàwọ̀ ọmọ yorùbá ṣe challenge time fún wa n tí mò ń sọ ń gbà yẹn tó bá jẹ́ pé gbogbo bá a ṣe ń sọ kódà kó tiẹ̀ ṣe two thousand and twenty one tí à ń pariwo láti ráwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dìde ni Fúlàní ò ní dìntàn dà yìí rárá o wọn ò ní dantán dà yìí ṣùgbọ́n àwọn àgbà wo ló fẹ́ pariwo járe táwọn àgbà tó jẹ́ pé àrí lọ́ba nísìnyí ìtójọba lóòótọ́ lóòótọ́ nù wọn ò pọ̀ ìtójẹ ọba lóòótọ́ lóòótọ́ kò pọ̀ ẹni máa jọba lẹ Yorùbá á jẹ́ni tó gba òfin tó mọ rúdúmẹ́ǹtì máa jẹ́ ọba yẹn tó mọ kí ni òfin tó de òun kí ni òfin tó tú òun ẹni máa jẹ ọba lẹ Yorùbá á jẹ́ni tẹ́ẹ̀kan ní máa rí fòkìfòkì foroforo káàkiri rárá o bẹ́tà àwọn ọba tá a nísìn àwọn ọba tó jẹ́ pé òṣèlú ló òṣèlú kàn wọ́n ju ọ̀rọ̀ ìlú lọ torí pé tú òṣèlú náà ni wọ́n fi débẹ̀ nǹkan méjì náà ni wọ́n mọ̀ kán ṣèṣèlú kán dẹ̀ lọ patí nítawọn fi ń ṣe ọba nísìn nìyẹn now kábíyèsí kan láìpẹ́ ìlarí fídíò wọn àwọn ọba ilẹ̀ Yorùbá o àwọn táwọn ọba yìí ṣe àwọn Fúlàní ń wò wọ́n wọ́n mọ̀ tí n bá fi gbogbo ẹnu sọ pé bàbá wa Ọbásanjọ́ wà náà tó ta àwọn ọba wa jáde fún Fúlàní mi ìfẹ́ ẹ̀ máa pààrọ̀ ìdí rèé o dìde jókòó tí bàbá Ọbásanjọ́ ṣe fáwọn ọba wa ń gbà yẹn ṣé mọ̀ kó kó bọ́pọ̀lọpọ̀ àwọn ọba wa because kíní yẹn tú àṣírí àwọn ọba wa pé they are very weak kíní yẹn tú àṣírí àwọn ọba wa wípé wọn ò ní agbára kankan because ó trend lórí social media àwọn fúlàní dẹ̀ ń wò ó wọ́n ń wò wọ́n mọ̀ kò sẹ́ni máa wo clip yẹn tí ó ní wọ́n pè sáwọn ọba tá à ń pè lọ́ba náà rí and that was why káwọn fúlàní yẹn fi ní confidence ni wọ́n fi ní gut láti wọ inú ilé lọ bá ọba tí wọ́n pa sórí àpèrè yẹn ení ẹlẹ́ẹ̀kejì láti lọ dènà de àwọn ọba tí wọ́n dẹ̀ pa wọ́n sọ́nà wọ́n ti rí wọn bá àwọn ọba ilé yìí wọ́n they are too weak n tó ṣẹlẹ̀ ìjọ́ yẹn ó túbọ̀ ta àwọn ọba wa síta. Si then ìtàwọn ọba yìí náà ń ṣe lórí social media tí gbogbo èèyàn rí ó túbọ̀ ń rí dínkù wọn kò jẹ́ kí iye àtàkọ́lé yẹn sí bẹ̀ mọ́ fàpẹẹrẹ ọba olú ọ̀fọwọ́dé olú tìlú owódé ọba kọ́láwọlé ṣówẹ̀ mímọ́ ṣẹ́gbọ́n tó ṣẹlẹ̀ sí kábíyèsí yẹn kí ni wọ́n ṣe láìpẹ́ yìí òun la dédé rí wípé wọ́n bá ń ṣe anniversary correlation wọn wọ́n dẹ̀ pé Wàsíù kábíyèsí wá dì níbi tí ebi ti ń pa àwọn aráàlú táwọn èèyàn complain pé wọn ò ró jẹjẹ kábíyèsí wa lọ fi wọ́n one thousand wọ́n fi rán ṣéènì wọ́n ń gbé wọ Wàsíù lọ́rùn báyìí wọ́n ń gbé wọ Wàsíù lọ́rùn wọ́n tún wá gbé béèlì béèlì béèlì owó wọ́n tún kó fún un ó jẹ́ ìtìjú fún àwọn ọba ní pápápá tí mo sọ rè fẹ́yìntẹ́ bá rí fídíò yẹn rí mo dúpẹ́ dúpẹ́. Bọ́lá ní lẹ́yìn bọ́lá ní ní ìṣàṣọ ọ̀gbọ́n káàkiri èsì olówóde. Àrẹ̀mọ́ àtijọ́ káàyè ọmọ ọmọ ọmọdé. Adé afẹ́ lórí. gbọ́ ó di ti ọba ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ all of a sudden àwọn lọ́balọ́ba lógùn state wọ́n ti suspend ọba yẹn bẹ́ẹ̀ ni Ogun monarch suspended for abusing naira notes the Egba traditional council headed by the Alake of Egba land has suspended the Olu of Owode in Obafemi Owode local government of Ogun State, Oba Kolawole Sowemimo, for allegedly abusing the Naira notes. Oba Sowemimo in the viral video had allegedly abused the Naira while spraying popular Fuji musician Wasiu Ayinde, popularly known as Kwamwan, at a party. In the video, The monarch had knitted 1,000 naira note together, forming a long rope, which he wrapped around the neck of Kwamwan. Following this, the Traditional Council on Friday announced the suspension of the monarch for publicly degrading Nigerian currency, and offence, which contravenes the law of the Central Bank of Nigeria. The council suspended the monarch for two months without salary. Oba Mimo was suspended at the Egba Traditional Council February statutory Feb Council February statutory meeting, which was chaired by the Alake. The meeting in a joint resolution adopted the suspension of the monarch following the recommendations of its ethical committee which declared that during the period of Trowel suspension, he should not parade himself as a traditional ruler at all. Our correspondent gathered that the resolution emphasized that Oba Trowel should not be invited or seen at any government or public functions as a traditional ruler and for three months should not receive any payment. The chairman of a three-member three-member ethical committee of the Egba Traditional Council Oba Sakarya Matemilola, who read the report of the committee, said, said that the committee came to its decisions after examining the viral video in which Oba Sowemimo breached the ethics of a Yoruba traditional institution by dancing by defacing Nigeria currency. The committee chairman, who is the Olowo of said, findings revealed that the embattled traditional ruler was seen holding straw straw naira as a bead and hung onto the neck of a musician in the public. The chairman added that a lot of public condemnation of the act inundated the council with decisive comments on the traditional institution, stressing that the said Obas acting is in, is in contradictions of section 21 subsection 1 of the Central Bank Act 2007 condemning this suspension confirming his suspension Oba Sowemi Moset the suspension was announced during our meeting yesterday Friday they said the suspension was due to the way I spent money on one musician and when I was asked if I had anything to say I stood up and apologized for whatever I had done. I have done wrong, and the suspension, which was earlier announced to me to be for three months without salary, was reduced to two months. I totally accept the verdict of the council because it is the person that we love that we chase, that we chastise. So I am good with the decision. ṣe ti gbọ́ báyìí bàbá ní lẹ́yìn tí wọ́n ti ní káwọn lọ rọ́kún léná kúrò lórí oyè ọba fún oṣù mẹ́ta wọ́n láwọn gba ẹ̀bi àwọn ní ẹ̀bi àwọn gbà páwọn jẹ̀bi nítorí pé ìṣekúṣe làwọn ṣe náírà nàìjíríà lóòótọ́ àwọn ọ̀wà yìí ń jẹ́ kí àwọn ọba wa kí wọ́n máa jẹ́ yẹpẹrẹ yẹpẹrẹ yẹpẹrẹ lójú àwọn èèyàn tabadẹ̀ ti ń yẹpẹrẹ traditional institution àwọn fúlàní màmá lágbára sí láti máa wọ ọ̀dà níjọ monday lánàá O ní wọ́n jẹ́ oyè aṣígàngàn mi nílùú ìgàngàn aṣígàngàn ti tẹ́lẹ̀ kú olókù ṣebí látọwọ́ fúlàní ni aṣígàngàn míì ni wọ́n tún jẹ nígbà tí àwọn fúlàní yẹn ṣíjú sí ìgàngàn ní twenty twenty one nígbà tí Ìgbòho dìde sí wọn gan tí wọ́n ṣíjú síbẹ̀ ṣebí wọ́n padà plan fún Ìgbòho náà ni wọ́n kúkú padà confam ẹ̀ wípé nítorí pé ó ń pa àwọn torí páwọn èèyàn àwọn ń kú bẹ́ẹ̀ àrókù kankan tí Fúlàní gbé jáde pé ẹni tí Ìgbòho parí o bẹ́ẹ̀ la lè rí òkú two million tí Fúlàní padànù láti twenty one twenty one till date wọ́n kàn live on propaganda torí pé kí wọ́n lè lágbára sí i we cannot continue like this ó làwọn èèyàn ṣe ń pariwo ń gbà yẹn ẹ̀yin ọba wa ìdá ilẹ̀ fà á nísìn inú mi wá dùn pé ńgbà tó ti kàn wọ́n yìí yorùbá ló oyè tó kára wò ó padà bọ̀ wá kárẹ́ ẹ̀ dẹ́ nígbà táwọn yẹn máa bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti para àlù lọ tẹ́lẹ̀ nísìn wọ́n wá kúkú bẹ̀rẹ̀ lórí ọba orí gbogbo wọn wá pé orí wọn set oníkálukú wọn odidi ọba lẹ́rí nídìí fídíò tá a ṣó lẹ́ẹ̀kan yẹn o tó bá jẹ́ pé kí nǹkan tó ṣẹlẹ̀ ṣèkìtì tó ṣẹlẹ̀ ni ẹ ní rọ́bà kankan nú ọbọ̀ ìtọ̀mú yẹn nú máǹtọ̀mú yẹn ẹ jẹ́ rí kọ́ba kan yọjú ó dàgbọ́n tí ọba ṣọ́ra wọn ní kan fílẹ̀ kó máa lọ ni ṣùgbọ́n nígbà tó ti ń kan àwọn ọba sìn àwọn ọba fúnra ara wọn ti bẹ̀ sí ní fúnra wọn ní brain wọ́n ti ń dìde wọ́n mọ̀ pé tí Ìgbòho bá wọlé Fúlàní lè ṣe kọ́ńtọ́ńtọ́n o bet mo mọ̀ pé àwọn ọba wa celebrate ẹ̀ pé ọmọkùnrin a mọ̀ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe jẹ́ ó gbìyànjú a pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe jẹ́ ó gbìyànjú ṣé kò gbìyànjú ni ó wí tó àwọn èèyàn ò gbọ́ ni ó kúkú gbìyànjú tágbára ẹ̀ka ó sọ títí tí people refuse to listen to him tó bá jẹ́ pé gbà yẹn kí gbogbo ọmọ Yorùbá dìde láti dìde papọ̀ ká fira wa ṣọ̀kan ká fìmọ̀ ṣọ̀kan ká dìde mọ́ Fúlàní pé láéláé kò sí ní tó jọ Yorùbá ní àgbàjọ ọwọ́ la fi sọ̀yà ọ̀pọ̀ iṣu ní máa ń ya igi ọ̀pọ̀ odò á dàgbàrà ọ̀pọ̀ àgbàrà á dodò ńlá ọ̀pọ̀ odò ló ń dòkun ọ̀pọ̀ odò ló ń dòkun tó bá jẹ́ pé nǹkan tí gbogbo wa pátápátá ká ti so wọ́pọ̀ ń yẹn ni ọ̀rọ̀ bá má rí bó ṣe rí pẹ̀lú ẹ̀ náà ń sìn àwọn kan pariwo Yorùbá nation àwọn kan ní láéláé kò jọ òun náà látúnṣe wà àwọn kan ràn nírò àwọn kan fàyà níbù òun náà ni Yorùbá tó wà Fúlàní dẹ̀ jẹ́ kó yé wa gbogbo gbà páwọn ò bá wa ṣe mọ́ wọ́n jẹ́ kó yé wa pé kò sí ní tó jọ àfi táwọn bá máa ṣe ọ̀gá táwọn bá máa ṣẹrú ó pẹ̀lú nǹkan tẹ́mi fi support Yorùbá nation that particular statement tí Fúlàní sọ fáwa pé láéláé àwọn ò lè jẹ́ second citizen nílùú ìlú táwọn wà àwa la lè jẹ́ second citizen bẹ́ẹ̀ bá rìn káàkiri sí tẹ́ẹ̀bà sọ̀rọ̀ ẹ̀yìn àti Fúlàní ní ní títì ṣé kílẹ̀ ṣe wa ṣáwà tí fúlàní lájọ nílẹ̀ ni abẹ màálù lẹ́ẹ̀mà rí màálù láàrin títí kiri lẹ́nujọ́ mẹ́ta mo lọ síbi kan lérí àkàn ọlọ́run ló yọ mí ọlọ́run ló ní kí n wáìnà nígbà tí màálù yẹn yarí mọ́ ọ̀gá ẹ̀ lọ́wọ́ tó gbé ìwọ́dé mo kíkiri sí yùbẹ́ lóní ọlọ́run ló ní kí n ti wáìnà àfi gbà lára lẹ́kùn ẹ̀kí lè fẹ́ sọ láàrin ìgboro tí kìí ṣàbúlé àwọn èèyàn wá dìde mọ́ wọ́n wá bẹ̀ sí ní bàjá ó wá bẹ̀bẹ̀ pé kán má bínú wọ́n á bí léèrè pèsè tó bá jẹ́ pé màálù yẹn ti pọ̀ tàbí mọ́ bẹ́ẹ̀ nǹkan kí ló fẹ́ sọ. àìmọye àwọn tó jẹ́ pàwọn fúlàní ti sọ tó ti sọ di aláìlẹ́bímọ́ aláìlóbímọ́ àìmọye àwọn tó ti wá sọ dẹdun arinlẹ̀ látara pé wọ́n gbé wọn wọ́n ta nǹkan ní wọn tí wọ́n lè bá mọ́dọ̀la kò sí rísì tèmi fi wò pé the best thing ni kó jẹ́ kí Yorùbá pín ju pé báwọn ará bíi ṣe ń ṣe àní wọ́n tún ní gọ́ọ̀tì láti tún máa claim owó lọ́wọ́ government a dẹ̀ pariwo pariwo pé kí wọ́n bá kí wọ́n proscribe ìyẹn ti àlà they refuse to do it lára àwọn fijilantẹ́ wọn tán láwọn dálẹ̀ ni wọ́n mú kọ́nu wọn nú àwọn tó lọ́nà àwọn agbénipa tí wọ́n mú tán lọ táwọn náà lọ kidnap ṣéyẹn ni ká dúró tì eléyìí tí wọ́n mú yìí nísìn ó fi bẹ́ẹ̀ ń fi hàn wá wípé a ní Yorùbá náà líyèsí máwọn Fúlàní yìí òyìnbó kan ní if you see something say something bẹ́ẹ̀ bá ti rẹ́ nìkan tẹ́yìn náà mọ̀ pé yìí ìṣesí ẹ̀yìn jọ pé kí ẹ tètè pariwo ẹ̀ síta àwa fúnra lára wa la máa gbára wa lọ́wọ́ fúlàní o kì í ṣe pé bóyá a máa máa retí ìjọba kan kó wá bá wa gbà mo rántí dáadáa pé nígbà kan nílùú gàngàn kan náà yẹn ni àwọn fúlàní yẹn kàn déédé jí báyìí nígà wọn ni wọ́n rí tí oyin tó tóyin dé gan-an àwọn kan ni wọ́n ṣàlágbára yẹn lọ́wọ́ kí ló wá dé táwọn yẹn ń sùn sí tí wọn ò ní lọ́wọ́ mọ́ mo fọlọ́n búra pé gbogbo inú gbólẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn reserves àwọn reserve wa yẹn gbogbo àwọn onúgbò reserve yẹn àwọn Fúlàní yẹn kún bẹ́ẹ̀ bíbà tọ́sí wà bẹ́ẹ̀ kárẹ́ni tó máa rán oyin yẹn sí wọn kó lọ máa ta wọ́n pamọ́ bẹ́ẹ̀ kíá ni wọ́n máa fọ́ká ni wọ́n máa kúrò nílẹ̀ Yorùbá táwa náà máa wá gba òmìnira ohun tá à ń sọ ni pé bá a bá ti rí àwọn táwa náà mọ panu ilé yìí ọ̀rọ̀ ọmọ ò ṣe nínú ọmọ Yorùbá ká tètè pariwo wọn síta kó jọ mí lójú tá a bá ń ka ìtàn dáadáa tá a bá jẹ́ tó ń ka ìtàn dáadáa àwa náà rí i pé ó ti ṣẹlẹ̀ rí a nígbà tí àwọn Fúlàní dìde láti Kwara tó ń fẹ́ wá gba gbogbo ilẹ̀ Yorùbá yorùbá náà gbé ọmọ ogun dìde tiwọn kì í ṣe pé láti lè bá wọn jà o in support of them a rí yorùbá táwọn náà gbọ́ ọmọ ogun dìde táwọn náà sọ pé àwọn lọ bá àwọn fúlàní gbalẹ̀ yorùbá àfi bíi pé nǹkan ń ṣe yorùbá gan kò tiẹ̀ yé èmi àfi bíi pé jẹ̀ta sọ́pọ̀lọpọ̀ lórí wọ́n fẹ́ wá gbàlú bàbá ẹ̀ ẹ̀yin náà tún gbọ́ ọmọ ogun dìde bóyá ẹni ṣò dọ́là dọ́là wọn kò gbàgbọ́ pé fúlàní ti anything dọ́là yìí ẹ máa gbọ́ nú ọ̀rọ̀ wọn pé ó di fúlàní mélòó tán mú ẹ fi kí ẹ ní fúlàní pààyàn níbo náà ń pààyàn sí. ìyá kẹsẹ̀tì láìpẹ́ yìí lòun náà padà gbà pé òótọ́ ló ń ṣẹlẹ̀ tó ń pariwo bàbá ẹ bá wa pín o ẹ pínlẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìyá yóò ní gbàgbọ́ pé fúlàní pààyàn gbogbo àwọn tí wọ́n mú tí wọ́n ọ̀pẹ́rẹ́tì lẹ́kìtì tí wọ́n mú ó dà pé right of yẹn wà bí gbogbo àwọn tí wọ́n mú pátápátá tí wọ́n operate lèkìtì tán lọ gbé àwọn ọmọ school gbogbo wọn pátá dé àwọn Fúlàní orúkọ wọn gan kọ síta orúkọ wọn wọn kọ síta náà tí wọ́n mú tán lọ operate lèkìtì ó yẹ kí n lè rí bí ẹ̀hẹ́ ò ní gbogbo orúkọ wọn ìfàtìkọ́ tiẹ̀ wà adé criminal ó ti pẹ́ tó ti ṣe tiẹ̀ lẹ́kìtì yẹn náà tó dẹ̀ jẹ́ fúlàní tó dẹ̀ jẹ́ fúlàní nísìn lẹ́kìtì torí pé ó ti kan àwọn ọba láṣẹ́rí tí ìkíní yẹn ṣe ń yá ni wọ́n ṣe ń ràn fúlàní yẹn kó tó bá jẹ́ àwọn aráàlú ní ẹ̀ẹ́lì rẹ́ níbọ̀dì anybody ò ní sọ̀rọ̀ eh, for, for example abductors of Ekiti pupils teachers Ekiti pupils teachers arrested in Owo and Ibadan ọ̀wọ̀ náà ti mú wọn àti Ìbàdàn mò ń bọ̀ o. The Ekiti Police Command on Friday paraded eight suspects involved in the abductions of school kids of apostolic faith apostolic faith groups of schools Emure Emure local government and all progressive congress chairman honourable Paul Omotosho the state commissioner of police Adeniran Akinwale while briefing the press on the development said one of the suspects was killed during a gun battle with police Adeniran said the operation led by the Rapid Response Squad RRSS targeted criminals responsible for the killings of two traditional rulers in Ikole Ekiti and the kidnapping of school children and teachers in Emurekiti. He explained that the investigation began on February 8, 2024 with the arrest of Abubakar Ali also known as Molly ṣẹ́gbórúkọ àkọ́kọ́ Abubakar Ali Fulani ni o also known as Molly yẹn náà who was spying on Emirates on expatriates in dairy farmland in Ikun Ekiti ó kọ́kọ́ lọ lọ ó tún lọ ó lọ ṣọ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lóko ní ìkún èkìtì yẹn ibẹ̀ ni wọ́n ti kọ́ gbà mú ó lè jẹ́ fúlàní. further arrests followed including two vigilante members sent by the gang leader Sumo Karamo ṣé Yorùbá nìyẹn to secure Smalley's release àwọn fúlàní yẹn rànra wọn wá pé kí wọ́n lọ gba Smalley yẹn sílẹ̀. Si Muhammad Bashir leader of Miyetti Allah Vigilante in Oro Oroago Kwara State was also apprehended ó ní mo ṣe ń sọ fún gọ́fúmẹ̀ntì pé sẹ́ẹ̀ Miyetti Allah mọ̀ ń pa àwọn Fúlàní tó ń pààyàn yìí ara wọn ní ẹ tún máa gbọ́ bẹ̀ yẹn o Muhammad Bashir leader of Miyetti Allah Vigilante in Oroago Kwara State was also apprehended ẹ tó jẹ́ leader vigilante group tí wọ́n dálẹ̀ táwọn mìíyẹ́ ti àdà dálẹ̀ wọ́n mú mọ́ wọn revealing connections to the kidnapping gang ṣe gbọ́ the gang led by Sumo Karamo gbogbo àwọn tá a ṣe ká ìpátá Fúlàní ni wọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ nígbàgbọ́ ńlẹ̀ Yorùbá pé Fúlàní ń pààyàn Fúlàní ló ń jiyàn gbé tẹ́ máa bi wá léèrè béèrè òṣìpè níbo lẹ́jẹ̀ tí rí ó dẹ̀ ní mélòó tẹ́ rí tí Fúlàní gbé ẹ̀ẹ́dẹ̀ ní Fúlàní mélòó tẹ́ rí tí wọ́n mú àwọn là ń kà yìí o was linked to January twenty nine twenty twenty four ìyẹn sumo karabo yẹn kẹ́lẹ̀ mọ̀ pé adding criminal lòun ń tó ṣe rè the gang led by sumo karamo was linked to the January twenty nine twenty twenty four kidnapping of pupils and teachers in Emure Ekiti subsequent Emure Ekiti àkọ́kọ́ nìyẹn subsequent arrest in Owo Forest Odo State and Ibadan Oyo State uncovered more members including Kenneth Ugu ọmọ Yíbò tó wà láàrin wọn who confessed to his involvement a gun duel during a raid in agric reserved forest ṣé mo sọ pé àwọn wà nínú àwọn reserve forest wa resulted in the neutralization of a gang of one gang member Ayuba ara wọn Fulani and the capture of Smally with other members escaping the syndicate criminal activities include the kidnapping of the APC chairman Lekki State Paul Omotosho on January on July 8 2023 náà ti jí yẹn gbé àwọn náà dẹ̀ ni wọ́n ṣiṣẹ́ yẹn ẹ kò sẹ́ni tó dá sí gbà yẹn wọn ò lè rí wọn mú gbà yẹn nígbà tí ò ti kà wọ́n ba nígbà tí ò ti kà wọ́n ba gbogbo ìgbà yẹn là ń pariwo tí ò sẹ́ni tó dá wa lóhùn and the abduction of Mr. and Mrs. Awoniyi along Ikere Itaogbolu Road in January. Additionally, they were responsible for the kidnapping of teachers and pupils at Apostolic Faith Secondary School, Emure Ekiti on January on, January twenty-nine twenty twenty-four. Ìyẹn náà wá sí lọ́wọ́ tó wọ̀n. So, kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ẹni tá à ń sọ yìí wọ́n ti wà nú ẹ̀ tipẹ́ and ninety nine percent of them are Fulani Igbo ẹ̀yọ kan ló connect mọ́ wọn tá a kà jáde sí eight of them they are all Fulani except one tó jọmọ Igbo Yorùbá máa wá ṣe alátọ̀nà wọn sọ̀rọ̀ tí ò ní gbàgbọ́ pé Fúlàní ń ṣe bẹ́ẹ̀ ó làkàjáde yẹn àìmọye àìmọye àìmọye tán ti mú tó dẹ̀ jẹ́ confam Fúlàní ni wọ́n ẹ lọ bẹ àwọn pẹ́rẹ́ǹtì tí wọ́n ń gbé ọmọ wọn léèrè ẹni tá à ń tọrọ owó fẹ́ tiẹ̀ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn mo dúpẹ́ o tòrọ́ ti ní ká máa sọ everyday lórí program wọn náà ń gbọ́ wa bá a ṣe ń sọ yẹn wọ́n dẹ̀ mọ̀ pa à ń rèso owó ẹ ṣeun a dúpẹ́ o lánàá lánàá yìí a fi kíní síta arọ́wọ́ àwọn èèyàn bí ò tiẹ̀ pọ̀ àṣàrí ọwọ́ àwọn èèyàn àdìpá àwọn èèyàn náà ń bá wa fi ṣéjì ṣéjì síbẹ̀ ó bá tún ti tó owó tó ní mínì àtúnrẹ́mì tiẹ̀ sákàǹtì yẹn egbò báyá ọlọ́run á sàpadà gbàkóso fifty million ti gbé ẹ̀ má ṣe o nígbà téèyàn dá fifty million aráàlú láì ṣèjọba fifty million tí fúlàní láwọn ò tó gbà àfi kó pé hundred million wọ́n dẹ̀ mọ̀ they were convinced wípé wọ́n lọ rèsì owó ìkiri ni wọ́n mọ̀ bí mo yẹ ń sọ̀rọ̀ yìí wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ owó yẹn wọ́n ní wọ́n á máa wí wa báyìí pé ká máa ṣe lójoojúmọ́ bẹ́ẹ̀ ká máa ṣe bẹ́ẹ̀ pé wọ́n á mọ àwò wá wọ́n á lè fi àwọn tó ń nà yẹn lẹ̀ àwọn èèyàn wọn tó ti bẹ̀rẹ̀ sí ní wó owó rèsì kiri fún wọn. ẹ̀yin tẹ́ ti bá mi dá sí ẹ wo oṣù bá mi rè ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé gan mo dúpẹ́ irú òní tọ́ sí wa o lágbára ọlọ́run nínú fídíò yìí nínú kọ́mẹ̀ntì eh, tẹ́ máa rí lókè máa pin àkáǹtì yẹn down síbẹ̀ permanently náà ní ká máa fa àwọn àkáǹtì yẹn sí báyìí pé ká máa ṣó ẹ̀ kí wọ́n máa rí i wọ́n ní ajẹ́kọ́ fún àwọn tí wọ́n ń nà yẹn lẹ̀ àwọn tí wọ́n gbé sódà sóṣe gbọ́ nílùú tó lọ́ba tó níjòyè kọ́mọ òkété kó máa dúnkokò mọ́mọ kìnìún fúlàní lẹ́ẹ̀lẹ́ẹ̀bí gbé àwọn ọmọ tiwa àwa ń dáwó fún wọn láti rìlíìsì wọn ṣẹ́ni pọ́rọ̀ yẹn ti wọ́ ẹ gbogbo àwọn tú tí àwọn fúlàní yẹn ti pa lẹ́kìtì ní gbogbo ìgbà yẹn but kò sẹ́ni tó ráyè tiwọn kò sẹ́ni tó rí wọn gbé kò sẹ́ni tó rí wọn mú ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe kọjá ààyè tó kan ọba ẹ wo tó wá ṣẹlẹ̀ lọ́n sáré kó wọn yẹn sìn mo pòwe kan tẹ́lẹ̀ pé bí aburú kan bá ṣẹlẹ̀ sí aráàlú sí mẹ̀kúnnù wọn á ní irun bí lọ́ọ̀lù ni ẹ̀yin ẹdí ó ṣẹlẹ̀ sáàfin wọn á lè mọ̀ wọ̀lù èèmọ̀ ti wọ̀lù báyìí oníkálukú ti wá forí gbárí ẹ wá wo bó ṣe ń rí wọn mú àwọn ọmọ Yorùbá ká má sùn ntóníkálukú bá ní ká fi dìfẹ́ dára wa against àwọn Fúlàní ẹ wo pásítọ̀ tá a gbé wá ní last week tí wọ́n jẹ gbogbo oko bàbá yẹn tán pátá bí bàbá yẹn bá wá padà lọ máa gbá àwọn èèyàn sìn àní pásítọ̀ olè ó lóun ò fẹ́ jẹ ìjẹkújẹ òun ò fẹ́ ṣe lọ́hùn ó dẹ̀ lọ ó ní oko twelve hectares kọ́ ló pè ní bàbá yẹn dẹ̀ dá oko síbẹ̀ àwọn fúlàní dẹ̀ dẹ̀rọ lọ níjọ́ kan ṣo mọ́jú wọ́n dẹ̀ jẹ gbogbo oko pákí yẹn tán bá wọ́n jẹ tán bá a wá rò pé nǹkan nọ́mà ní ilẹ̀ Yorùbá so ní wàhálà ìmọ̀ tuntun sọ lílọ yẹn gan ni solution ẹnìkan mẹ́sẹ̀jì mi lé ní pé restructuring ni ká máa pariwo èmi ò rí sí we still be together even when Nigeria is being restructured and there is nothing to lè gbé kúrò lọ́kàn Fúlàní pé a kì í ṣerú àwọn plate number nígbà tó ń ṣe plate number jọ́ kìíní àná kí ni wọ́n kọ sí tiwọn Sókótó born to rule nígbà tọ́rọ̀ pọ̀ náà ṣe change sí the seat of caliphate because they see wọ́n ti ríra wọn bí ẹni pé àwọn làwọn jẹ́ olórí gbogbo nàìjíríà ọlọ́run á ṣàánú wa o ọlọ́run á ṣàánú wa ọmọ tí wọ́n mú yìí tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló dágbóde gbà fún wọn ibi máa bá lọ ló wà yẹn lágbára ọlọ́run àmọ́ tó bá jẹ́ kó mọ nǹkan kan pa ẹ̀ ọlọ́run á filẹ̀ nítorí máa ń sọ gbogbo ìgbà nìyẹn mi ò kí ń kọ́ǹfàmù ẹ̀ torí mi ò rí mi ò mọ̀ kò sẹ́ni tó bá dé kọ̀rọ̀ gbàgbẹ́ ẹ̀ la rí